Ah, ọ̀nìnà ẹ̀ mọ́ kunjá lóní gbọ́kàn. bẹ́ẹ̀ ni tọ́ yàgbà ra ìbọn ra ìgbìyà ra atọ́pọ̀lọpọ̀ ọ̀nìnà ẹ̀. bẹ́ẹ̀ ni tọ́. mọ̀rọ̀ ẹ̀gbọ́n ta lè kí ọ ya. ẹ̀gbọ́n rẹ gan. wọ́n ní pàtàkì mọ̀rin níbi tí bọ̀. mọ̀ ń rí o tẹ lọ́jà náà yéye ń ṣe pé ìta. bẹ́ẹ̀ ni àtàwọn dùn lónìí. ǹjẹ́ gbọ́njẹ rẹ ti ka sóníyàn olóore bó. ó ṣe ohun rere náà púpọ̀. ọmọkùnrin bo hàn léṣe ọmọ ọkọ nìyàn. ọ̀nìkan níbẹ̀ ń mọ kan gbogbo nìyàn pápátá ó mọ gbogbo èrò ọkàn hàn gbogbo orin ṣìyàn pápátá ọlọ́run ni. ẹ iná dún ṣìyàn wíìn ó tọ́ sẹ́yìn. bó nìyàn tó lé à ń pamọ́ sínú aṣọ o má rònà pé ìṣọ̀ lórí hùn àmọ́ ọlọ́run má rí i torí pé ìṣọ̀ lọ́ tán ọlọ́run jẹ ọlọ́run rí náà náà ni òṣèlú ìmọ̀ ọkàn ọ̀lọ́ ni ọlọ́run fi gbogbo wa jẹ́ lẹ́sẹ̀ ẹ̀ ń ṣaṣọ ẹ̀ ń ṣe làmìlára ẹ̀ ń wóná ẹ̀ ń ṣe ń ṣe gbéraga gbogbo wọn lọ́rùn ìfẹ̀nẹ̀rẹ̀ ń ṣe pátápátá àmọ́ gbogbo ẹsẹ̀ rẹ̀ àìmọ̀ṣe wọn lọ́rùn èrì níbẹ̀ gbogbo ní ẹrù mọ́ wípé ọlọ́run òdòdó àti ọlọ́run tìtọ́kànrò wà òròṣẹ́ ìdá gbogbo ń àmọ́ pé ó jẹ́ ọlọ́run ìwà nìṣàn òṣẹ́ ìkórira ìwà búburú síbẹ̀síbẹ̀ bẹ́ẹ̀ mọ́ gbogbo ń kọ ẹ̀ ọ̀kọ́ láti rà ọ́dọ̀ rin. ó tọrọ fọ ṣùgbọ́n kọ́ ọlọ́run à ń ṣe aṣí gbogbo ẹ̀ṣẹ̀ kọrin ibì náà ọlọ́run gbóra sí gbogbo wa ẹsẹ̀ kọ̀yìn ọlọ́run fi gbogbo oníṣẹ́ ìṣẹ̀nù àjẹyà pàápàá ìbọn bá kú gbogbo wọn di rọrùn eru ìbẹ́rì pẹ̀jù ìhà ìrora àtìgé tẹ oníyàn lọ́rùn ìbẹ́ràn àṣà ara títí ayé pẹ̀lú èṣù àwọn kéṣe hàn jáde níbẹ̀ títí láéláé. ọjọ́ mọ̀ ṣe é mọ̀ fọlọ́run mọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tọkàn. bẹ́ẹ̀ ni gbogbo ọkọ oníyàn bá kàn náà rí gbogbo oníyàn ti yàgbà ti bọ̀n tégbìrà àti gbòmìnà ẹlẹ́ṣẹ̀ ràjẹ́ kpọra. abònímọ̀ ṣe ayọ̀nínú jìyà ni ṣe ọyọ kó ná gbogbo ẹṣẹ kọrin. ọ̀nà kan ṣoṣoro wà nítorí pé ọlọ́run ti ran olùgbàlà sí a olùgbàlà nǹkan ọmọ ọlọ́run ọmọ ọ̀rùn aṣọ ọmọ ṣùgbọ́n ọmọ rí kristi olúwa nìkan gbọ̀ ẹ̀bùn láti ọ̀dọ̀ ọlọ́run wá òdòdó fún ẹ̀ṣẹ̀ ó gba gbogbo yàrá ń jẹ nítorí náà bá gbàgbọ́ àádàrẹ́ ẹsẹ̀ rẹ̀ jì ọ́ á ṣe ẹ̀fọ́ gbogbo ẹsẹ̀ tí náà kan rẹ̀ kó lẹ́yìn gbogbo nǹkan iná rẹ̀ á dùn ṣe àti àṣe ìwọ̀n múná ọlọ́run dùn ọ̀bá gba Jésù gbọ́ àárín lọ́nà tìǹ gbogbo jìyà ẹsẹ̀ rẹ̀ ṣe kàn nípa ni Jésù rẹ̀ àrùn wọn. àfi Jésù ọ̀gbámla. wégbọ́n mu ti wírin mo ò ní kọ̀rọ̀ ọgbà ọ̀la ọba fẹ́ kí ìgbà ọ̀la bá ń rọ ṣiṣẹ́ ọba fọ́nrán ọlọ́run mo ti dá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ ìránṣẹ́ ṣe mi tó bẹ́ gẹ fún ẹ̀ṣẹ̀ mi ránṣẹ́ gbàgbọ́ pé jésù kú láti mú mi kó nìyàn jìyà ẹ̀ṣẹ̀ mi látòní re gbogbo ọ̀nà burúkú mi ti rìn mọ̀ kó níbẹ̀ wọn ní kọ́ ránṣẹ́ kú máa tẹ̀lé mo fẹ́ kó dáríjì mi kó ṣe fọkàn mọ́ pátápátá mo fẹ́ kó sọ mídọ́mọ rẹ̀ kó ṣe jẹ bàbá ń mú mi gbogbo nǹkan irun béèrè nípasẹ̀ ẹ̀jẹ̀ jésù olúwa mi àmín.